mọ́tò one fifty thousand ẹni kó má takú lóru. Eddie Jones, Eddie Jones. Tonight I'm ready to rock you somebody. Come and shake the body for daddy. Àwọn slave mama tábà ti rí snap ṣáàtì. Wọ́n tọ́jú tètè, wọ́n dẹ̀ mọ́ pẹ̀lú fúláwà lórí. ti mi. Bọ́ọ̀sì bí kò jáyà sílé mo sápò. If you want to shop my money, baby you go shop my body too. Ọ̀sẹ̀ ò pàgọ́, ẹni báwo ló mọ̀. mi dákun bèbí olómi dákun dákun bèbí mi kọ́rọ̀ dẹ́ẹ̀tì kí a máa sá. gbèsè gbèsè sókè o gbé bọ́ọ̀dì sókè o ọmọ olóko gbéra kan jí máa sùn ẹni tẹ́tẹ́ lágbo o ọlọ́run òṣòjòrò ogun yẹn. dey dance aboki dey loud go suno road say aboki wan lose am for suya oyinbo mi life is vagabundary mental policies life is kankan curriculum ọ̀rọ̀ lẹ́sìn òwe tẹ́mi báwọn ìrètí ń bẹ. Gbogbo slave mama come and miliki to my music It's very unique, now recipe miliki Kiki, do you love me? Are you riding? Do you really want me? Tọ́lùbàdàn báwọn ní kábọ̀ ga bọ́ọ̀lù ló fẹ́ lọ gbá. Tó bá rí nàbà tó lo lápútọ̀pù bóyá wáyà ló fi ń já. Bẹ̀sẹ̀ dẹ́sẹ̀ sókè o, bẹ̀sẹ̀ gbé bọ́ọ̀lù sókè o ọmọ ológo gbéra tán jí máa sùn ẹbí tàjẹ́ lágbo ọlọ́run òṣòjòrò kúkú yá owó mi dán ẹ má jẹ́ kó jápa o jọ́sẹ̀ sókè o gbé bọ́ọ̀dì sókè o. àwọn sílé màmá tábàtírí snap ṣáàtì wọn tọ́jú dédé wọn jẹ pẹ̀lú fúláwà lórí. bẹ́ẹ̀ náà ti yan Ronaldo ló máa gbà yẹn máa ta. fàpàlà jó gbàdàgbàdà o. wọ́n jó lẹ́kọ̀ọ́ wọ́n jó nílùú Ghana o. gbèsè sókè o. gbé bọ́ọ̀lù sókè o. ex my family lulu. wọ́n tún tún jẹ mí lọ́wọ́ o. ibb lè ndo. ọmọ sakutu. ọmọ fẹ́mi jagua. láre tí bíkà. òrìṣà ní bàjọ́ ìṣà o. arówó ló ń ta mọ́tò ọba go owó fìtà o dàmọ́ jago ọba bọ́mbé àkúrà olóyè mẹ́kun bọ́mbà rẹ́mọ̀nì stone ojì àrẹ̀mọ gúúsì kẹ́hìndé fàtàyè mi tata emeka ní asking sefo olówó àtọwọ́ blow pelotas ọ̀ṣpọ̀pì yó nípa gànàbí mo kọ bílíkì bílí dubai lórí ẹsẹ̀ ọ̀tún gba káṣí àbúrò bẹ́ẹ̀ ní pátó kí n gbọ́ lẹ́sẹ̀ ó yẹ gbé